إن الحمد لله نحمده ومن سيئات الله فلا مضل له ومن يضلل فلا ni mọ́kọ́ ni ìlànà ni ìlànà ni gbogbo ojúmọ́ ní pátá ní ẹ̀dá pátá sí ọlọ́run àdéjọlá àwọn ọ̀yá ní ọmọ tó ti pé lọ́nà tó dá wa kò sí wọ́ àánú rẹ̀ kò sí wọ́ dáadáa rẹ̀ bẹ́ẹ̀ ni kò rí rẹ̀ kó lórí ẹ̀ kọ̀ọ̀kan wa. àtọ̀rọ̀ ìkẹ́yìn ọlọ́run fún akúrẹ́lẹ́dà fún àmàlùmọ́ ẹ̀tọ́nà ọmọ àjọlá fi ṣe sábà bí ìmọ̀lẹ́lẹ́ kọ̀ọ̀kan wa wá fi di sí oríire wa àtàyè ìyámà tó bẹ ìjọba ìjọba fi kó wọn bá mi kí wọn bá wọn wáyé àti àwọn ọ̀tọ́ba rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tó ti ti kó nílé wọn rẹ̀ wọn kò kó lè tó náà sí àti tó fi lẹ̀ títí ọjọ́ kan ti gbé láyé ọmọ máa ń wọ̀

onígbàjẹ́ lórí ọmọ ẹ̀dẹ́ èèyàn onígbàjẹ́ lórí àwùjọ lápapá wọn rẹ̀ rẹ́bà ní tàbí wa ẹ̀dá nínú àdámọ́lọ́mọ́ àwùjọ ládáwà àwọn olúgbọ́kùn nínú ayọ̀ ọlọ́run àwùjọ lá ẹ̀dá àwùjọ ọlọ́run ní onírọ̀ ọ̀nà bẹ́ẹ̀ ni ọ̀nà tí ìbáàbò ó gbà tàbí wa nípa ìpamọ̀ sí ìpìlẹ̀ rẹ̀ Èyí ta mẹ́mbà lọ́sẹ̀ ìkọjá. Ó láti máa sọ̀rọ̀ fún wa lórí bá ti mọ sí ẹ̀sẹ̀. Ó ní àwọn onípa burúkú lórí ẹni tó ń jẹ. Bákan náà lórí àwùjọ onípa ikú wípé kò pa ní sọ̀rọ̀ ọmọ rẹ̀. Ọkùnrin ní obìnrin ní ọmọdé ní bẹ́ẹ̀ ní àbáyé. Ó mú àti pé ẹnu wá bá kò ní bí á tí ò bá Kò yẹ bọ̀rọ̀ ní bẹ́ẹ̀ náà ẹ̀sẹ̀ ní mọ́ṣẹ̀ àyíkọ́tò ní ẹ̀sẹ̀ náà tàbí kejì àpáàlùmọ̀ ẹ̀rọ kéwì ọkùnrin ní obìnrin ni a ń kó nínú ẹ̀sẹ̀ náà kan tó nínú ẹ̀sẹ̀ lọ́nà bẹ́ẹ̀ náà kó nínú ẹ̀sẹ̀ ní alẹ́ kí ni kó wá ọmọ ẹ̀sẹ̀ níyà ká máa kó nínú ẹ̀sẹ̀ eléyìí ni ojúmọ́ ìgbà tí a ṣí láti ọ̀rọ̀ tó kọjá a ní ẹnu àwọn àpá ọ̀rẹ́ lórí ọ̀nà méjì ìyàtọ̀lúwà lórí kan nínú mú ṣe wípé a máa ṣe okùnfà ẹ̀ṣẹ̀ fún ọmọ ìléyàn èmi ní tí wọ́n jẹ́ lọ́wà bí tẹ́lẹ̀ ògbà tó ní mẹ́jọ àkọ́kọ́ ńlá lápò náà ti pé ẹ̀ṣẹ̀ tọ́ọ̀pù taiwan lọ́dún tààrí ọ̀pá ọmọ ìléyàn tó kọjú àní bẹ́ẹ̀ ni ó sì ṣèlérí wájú ọmọ pé sọ̀rọ̀ àwọn ìdáàmì ẹgbẹ́ látẹ́wọ̀n tó dáàmì olùwánú mi tó bá ní ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ dáàmì aláàmì sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbẹ̀lẹ́wọ̀n máa lọ tí ó di àwọn àwọn ọmọdọ́mọ ìlú ọ̀nà tó ọ̀tara kẹ̀kọ́ kèrè síwájú ọlọ́run ó mú òun ti ọmọ ẹ̀dẹ́yàn láti máa ń wípé wọ́n padà di ẹni ìyapa aláìmọ́ ẹjọ́ ọmọ ọdún dáwọn lẹ́gbẹ̀ẹ́ ilé orí tí wọ́n mẹ́rin ní lórí láti mọ̀ ṣe tí ọba tó dá wa. ẹlẹ́gbẹ̀ẹ́ ìlà mẹ́wà òun náà ni ìtìlẹ̀ ti ṣàwà àdánwò agùn ẹ̀mí tó ní pé gbogbo ọmọ ẹ̀dẹ́ yóò lè mọ́ bùkátà mi látara àjẹmí àmì àánami àánlọ́ni abẹ́gùnmi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìwé tó rẹ̀ nípa àádà àdàbí ayé látàrí ilé ọmọ ìdí ìyá sọ̀rọ̀ àwọn bí ẹrú jáde ní ọjọ́ wọn tó dámọ̀ látàrí táàjẹ́ olùkọ́nà wà ní fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìkálẹ́kọ̀ọ́ fún wa tó wá ní àwọn kan bí ẹ̀ léwọ̀ àwọn kan bí ẹ̀kọ́ ilé wọ̀ lẹ́lẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ náà ní fún ọmọ látara nípa péjẹ nípa pé nípa pé nípa pé wọ̀ ẹlò ọmọ ṣe lágbàlá tí ọmọ ṣe bá tó bá sí lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta látara òun náà ní ìpìnlẹ̀ ìṣòro ha àbẹ̀wò ìtàkùn ní àyẹ̀kùnlọ ha ní ojú fitna ṣùgbọ́n àtọ́wò ìrújú ó ní ìtàlẹ̀ àti ẹ̀ta tó ṣe lábàbí torí wípé ẹ̀dá ọmọ tó ti mú ẹ̀jẹ̀ yóò mọ̀ ṣe ọlọ́run bá ara mi mọ́ dá. ìlú ti lọ́wọ́ ìmọ̀ Muhammad rọ̀lọ́lá wọ́n ní máa ṣùgbọ́ ha ibi tá ń pè ní ìrújú ìmọ̀ Muhammad ní aṣùgbọ́ ha iya manzila láti ṣàlàyé fún ọ pé ìtàgbé ní ojú ó ní ìdájọ́ orí wípé ó ń bẹ láàrin ìta ìlẹ́kọ̀ọ́ fún wa àti ìta ìlérò máa ń fi lẹ́tún lẹ́yìn àdáyé rẹ̀ àjẹ́kọ́ ní fòkán ní iṣẹ́ kan tó ní pé inú ìfọ́kọ́ ní à ń dájẹ́lẹ́kọ̀ọ́ fún wa àti ìta ìlérò yìí mo ní nítorí táàpù ní wíwá rẹ̀ àwọn afárá ni adájọ́ pé aṣùgbọ́nà ìlú dúdú òun náà ni pé wípé máa yí máa yí ìrùkárí ìwọ̀lẹ́ ìgbàlùkà inú tó ṣe wípé ọkọ̀ ojújọ inú bẹ̀rẹ̀ rẹ̀ àmọ́ lọ́dọ̀dọ̀ ìlàkíkọ́ lè ìta ìtàrí kìí ṣe inú bẹ̀rẹ̀ rẹ̀ yóò jọ ń tó bẹ̀rẹ̀ nílẹ̀ nípa àwòrán yóò jọ ń tó bẹ̀rẹ̀ nílẹ̀ kò sí wípé ìyẹ́lẹ̀ rọ̀má nínú àwọn kápẹ́ǹkà jáde eléyìí ni ó jẹ́ wà ní Muhammad ọ̀sọ̀láwọ̀ àdéhùsánà ló ti ṣàlàyé fún wa bẹ́ẹ̀ ló kí rọ̀ fún wa nínú àdíjì tó ti wípé ìmọ̀mù àrígbàwá bẹ́ẹ̀ ni ìmọ̀mù Máa gbọ́dọ̀ nínú àwọn àgbà ìpàdé àtẹ́bí عمر الله بن بشير رضي الله عنه قل سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قل أوفيت على المبارك قل رضي الله رب محمد صلى الله عليه وسلم قلت إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات فمن اتبع بدينه وعلمه ومن وقع في الشبهات وقع في الحرام قلت ربي ان الحلال بين قلت ربي انا بنت على باب قلت قدوما وان الحرام امر فتاه ليوه امر فتاه وبينهما امور مشتبهات àmọ́ láàrin ìtàkìlẹ́gbà àti ìtàkìlẹ́gbà láàrin méjì àwọn ọ̀rọ̀ kan sábílẹ̀ tó ti pé mọ́tò tàbí àwọn ọ̀rọ̀ tó ń bí wọn àwọn ọ̀rọ̀ tó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní òun àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní tó ń pèpè sí pé الشرور فعلا لا يعلمهن كثير من الناس ọ̀rọ̀ inú àwọn ìrùmá òṣèrè ọmọ fún ọmọ àbáyọ kí lọ́nà bá tó mọ́ nípa ọmọ ìta òṣìwò á gbogbo ẹni jẹ́ni tó bá sára tó bá dínà sí àwọn ọ̀rọ̀ ìlúlé pàtàkì tọ́jú ara ìdí ìlú ìwà ìdíje irú ìbáyìí ó fi pàtó máa lórí pápá tó tẹ́ kúrò látara ọmọ inú àbí rẹ̀ ó fi pápá tó tẹ́ kúrò nínú orí látara ẹ̀sìn rẹ̀ yẹn tó ń ṣùgbọ́n àwọn fún nínú ẹ̀ tó tẹ̀lé wọn bẹ̀ wọn lọ bá bá fi wá gbogbo ẹnikẹ́ni tó bá gbàyàwó wọn lẹ̀ tó kó nínú àwọn ọ̀rọ̀ ìlú bàbá mi ará jẹ́rẹ́ nínú àwọn ìbáyìí àkótí ní ewọ̀ ìbátanlá ó jẹ́ láwùjọ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ní sáfìlì àṣùgbọ́n ìrújú wípé a máa jẹ́ ẹ̀dọ́rùn fún ọmọ ẹ̀lẹ́yàn torí pé tí ẹ̀dọ́bá ti ti láàrin tí lọ́rùn fẹ́ ti ṣe àti tí ò fẹ́ ti ṣe ètò bá ti ṣe tó fojú àmì tó fẹ́ ti ṣe fojú àmì àmọ́ bá ti pé ẹ̀dọ́rùn fún ní láàrin méjèèjì èwo ló ti ṣe bẹ́ẹ̀ ti ṣe ní àbí mọ́ṣe èyí ti di ọ̀rọ̀ rújú ó ti pé àsìkò rújú yìí àti ìfẹ́ fún àwọn onímọ̀ láti fi ọmọ wa jáde kúrò nínú bá ti fi lè títà fún ìrúnú ìrúnú eléyìí ni tó lè pàdé ọmọ ẹ̀dẹ́yàn eléyìí ni tó lè fi ẹ̀sìn wa rẹ̀ fún wa àwọn ọ̀nà pátọ́nà bá ní kí ọlá ti dábílé àwọn onípàtọ́nà bá ní ọlọ́run fàájá ó ní ìrọ́pọ̀ lẹ́rí lẹ́rí àmì àti àrẹ́yìn wọ́n yìí mọ̀tún di àrẹ́yìn wọn sọ̀rọ̀ yìí ọlọ́run ní ojú ọ̀nà àwọn ọlọ́run ojú ọ̀nà jẹ́ ó yàtọ̀ sí ojú ọ̀nà wọn ní ọlọ́run ìmọ̀ tún di àlẹ́ yìí ojú ọ̀nà àwọn ẹni tí tí àwọn ọlọ́run àti láti bí ní lórí wà lẹ́tọ̀ọ́ ní àkójú ọ̀nà àwọn ẹni àlò ẹnu àwọn akóòní tẹ̀sí ìlú yàrá lórí pé àwọn àwọn tí tí àwọn ọlọ́run àti láti bí nínú àwọn ọmọ ẹ̀dẹ́yàn àkọ́kọ́ òun náà ni àwọn ẹ̀wú ní ẹlẹ́ẹ̀kejì ní àwọn orí àwọn nàkọ́rà ìgbó sàdánwò fún wa àkọ́kọ́ àwọn ìlú ní òun ní àṣùkò à ìrújú àwọn ti ẹni ìbínú níwájú ọlọ́gbẹ̀gbẹ̀ àti láti fún wọn sílà ọlọ́ọ̀bà àti láti àmọ́ látara àfẹ́ fún ọmọ ẹ̀sìn ìgbà fún عمر ثاني قال كويس يقعد وراه يرى على الصرف الذين الذين كفروا مما في اسرائيل على بال داعون وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون ọlọ́run ní aṣẹ́gun bí àwọn ọmọ من yìí لا nínú orí látòrí àwọn àtẹ́bíyà àwọn ní àtẹ́bíyà àwọn mọ́ríàmì àtẹ́bíyà àwọn ọmọ àtẹ́bíyà àwọn bàbí ìrọ̀lẹ́ wọ́n lè bẹ̀rẹ̀ àwọn tó ní pé àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n kó nínú ẹ̀mí kò dájú àtàlù tí wọ́n tayọ ara lórí ìmọ̀nàdá fún wọn. ó ti tó nú àwọn ìyọ̀kú tó ti wípé anú wọn ìyá yóò fi fi àmà ó ti gbére àti àmà ọlọ́pàá àti ìlànà wọn nù wọn. náà òun náà ní tó ṣe àwọn ànàbá nígbà náà wà ní ọ̀pọ̀ àwọn wọn wọ́n padà lò látara ìkẹrù wọn láti máa wá nǹkan ní ìfún ara wọn ọlọ́wọ́ àti láti òṣìṣẹ́ ìdè fún wa òṣìṣẹ́ náà wà ní lẹ́tọ̀ ìdè fún wa yìí láti wọn náà kéde ọlọ́wọ́ àti ìjọba fún wa àwọn ìlànà àwọn ti ń tẹ̀lé òṣìṣẹ́ yìí pè wọn lọ sí ibi ọlọ́wọ́ àti ìjọba tó dá wọn àwọn látàrí lẹ́yìn àwọn tí ọ̀rọ̀ padà fúnra wọn ọlọ́pàá tó lọ́pọ̀ àyè òjú wọn láàyè tí ò ní ọ̀nà mẹ́ta láti pọ̀ láàyè lórí kíni lórí inú pé amẹ́ríkà nípa àmẹ́ríkà ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àwọn ọ̀sẹ̀ ilé àwọn ọ̀sẹ̀ amẹ́ríkà àmẹ́ríkà ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ الرجل قالت اليهود أزيد الله وقالت النصارى fẹ́yìntà àgbẹ̀fẹ́ òní nínú náà báwọn apáta nínú àwọn ìyàwó ní eléyìí òun àwọn ìyàwó ní nínú báwọn ní ìlú ní ìlú ọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni àwọn nàkọ́rọ̀ àwọn tó bẹ̀rẹ̀ wọn pé ìta ọmọ ọlọ́run ọ̀rọ̀ ni láríkà tó ń fún ní àbúrò àgbègbè ẹ̀rọ òun jáde lẹ́nu يراجعون قول الذين كفروا من قبل قاتلهم الله والمؤمنين والكفر الله عليك العالمين في جلالته الله اليه àwọn ọ̀pọ̀ ìbátan náà àwọn àwọn tí yàrá yìí nínú àwọn ọ̀pá rẹ̀ wọ́n mẹ́ta tó jẹ ọlọ́run láwọn ìjọba ẹ̀dí na kọ́ ní wọ́n tún mẹ́ta lọ mẹ́ta nínú ìlú ẹ̀rọ kan àwọn ìbá kan náà ni wọ́n tún pé ọlọ́run àti ìbá gbogbo ẹ̀rọ náà ìlàkọ̀ọ́jọ́ wà lẹ́yìn náà kọ́ọ́lù èyí náà máa fi yá wọlá wọ́n ní ọlọ́run àdìgbà tí bí dẹ́ta ọlọ́run làkọ̀ọ́jọ́ wà lẹ́yìn náà kọ́ọ́lù báyìí bá ní wọ́n ti ṣe kẹfẹ́ rí àwọn àwọn orí àwọn tí wọ́n ń pe iṣẹ́ ní ọmọ ọlọ́run àwọn tí wọ́n pè ní sáyẹ̀ ẹlẹ́dàkàbá yìí àwọn tí wọ́n pè ní sáyẹ̀ ọlọ́run gẹ́gẹ́ tó ọ̀nà mẹ́ta ọ̀pọ̀ oríṣiríṣi méjì olùwọ́n fún àmìsíkà ẹ̀sọ̀rọ̀ ìṣọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ìjà ní wọ́n bẹ̀rẹ̀ sí ìjà ọmọ àwọn lọ́wọ́ tí nílé ní ilé ìgbà sọ̀rọ̀ wọ́n ṣe fi múra wọn nígbà rẹ̀ yóò àti láàánú àrínú àwọn sùmíntì tí máa ti tó lọ́jọ́ mẹ́nu náà òun ni akúgbọ́rọ̀ ọdún olóòmọ̀ sí wọn ọdún pé ọdún fi ẹ wípé ọlọ́run ẹ ó kú ó má bí ìgbé padà ìpínlẹ̀ rí tí ó mọ̀ múra ìpínlẹ̀ rí tí ó mọ̀ ra tí ó rà gbogbo mẹ́ ìpínlẹ̀ rí tí ó rà padà gbogbo mẹ́ tó ní kíni wọ́n ń gbé ọmọ fọ́lọ́run ọlọ́run àríwá tó kó ìyá rẹ̀ pé wọ́n láwọ́ àmàkà láàrín sọ́mọ̀lì láàrín yẹ́lì wọ̀lẹ̀ ní ìyá àwọn ìlọ́wọ́ bí wọn pàdé lọ́wọ́ wọn mẹ́ta àwọn onímọ̀sí bí kan tó ń jẹ́ tó pa pẹ̀lú wọn nínú àìjá tí wọ́n ń ṣe ọwọ́ ní ẹgbẹ́ tó ti mú yóò ní áfíríkì smart lọ́dọ̀ ìwẹ́dọ̀n àjọ́ ìlọ́wọ́ ti jẹ́ áfíríkì smart kádà

àwọn ọdún wọn tí wọ́n ṣe láti máa wípé bóyá ń padà máa ń inú ọjà na ọjà yóò máa ra ẹ̀sìn wọn lọ́wọ́ ọdún wa wọ́n ti ṣe gbogbo ọ̀rọ̀ ilẹ̀ àwọn ń kópa látàkọ̀ ọ̀rọ̀ ẹnu wa ń kópa látàkọ̀ wa ó ní ń kópa látàkọ̀ wa ó dàbí táwọn àbáàmì ṣe wọ́n ní báyìí pé ìyẹn bí wẹ̀rẹ̀ kan ní wẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ó wá fẹ́ fẹ́ jẹ́ ìwé ìjọ ọdún ẹni wọ́n má dà wò má dà wò bí àkùnfẹ́ mẹ́rin orí kí ni nítorí ọdún ọ̀kàlà má bí ìkẹ́kẹ́ bá wọn kó para tó lè kó kéré wa àti àwọn òkúra wa ní ìjà rẹ̀ òní tó ń wà àwọn ẹni wọ̀nyí kí ìlú tí wọ́n ti abẹ́rẹ́ ọ̀nà àríkọlá ó tu wá mọ́nà ó tẹ̀lé wọn lọ lẹ́yìn òdodo ó mọ̀ jà ìlú tí wọ́n nígbà lọ́sí ọ̀rọ̀ láwùjọ ọ̀rọ̀ àbúrò ọ̀tá ní ìlànà ìṣẹ̀lẹ̀ àti ìyàwó. alhamdulilayi ọ̀rọ̀ àlùmí ẹgbẹ́ a máa ń fi ẹ̀dá láti fi ẹ̀rọ ẹlẹ́jẹ̀ níwájú ọlọ́run a máa fi hàn nínú ẹ̀jẹ̀ láàárọ̀ lọ́rùn lálẹ́ òun náà ni àdánwò ìrújú àti nínú àwọn ìyàwójú bí ìtàkùnrin àṣùgbọ́ àti kódà ń bá wọn ìfẹ́ni àárín wọ́n kódà ń bá wọn táàpì ní àwọn oníkẹ́ ilé àdánwò àwọn àmì nípa táàpì ní àṣùgbọ́ àti tó rọ́nù àwa náà tí ó rọ́nù wá ìlànà olóyè ọ̀la mùsùlùmí náà. ọlọ́wọ́ àti láti sàánú wa pẹ̀lú láti sàánú ló fún wa bẹ́ẹ̀ lọ́wọ́ àti láti pé ìsìláàmù kan pátápátá ìsìláàmù ní ẹ̀dínkù kan nílé ní ẹ̀dínkù ìsìláàmù ti pé pátápátá àti pẹ̀lú àyẹ̀wò àti mọ́tò láti dín àti pí ẹ̀sìn ní fún yí wà lọ́jọ́ àrí ìkùnrin ìpàdé àti parí ẹ̀sìn yí pátápátá ní lọ́wọ́ wà ní ìlọ́pùn ní sáàmùdínà àti wọlé ní ìlọ́pùn ní ẹ̀kùnrin ọ̀sùnrin ọlọ́pàá àti kí láti pé ìsìláàmù àmọ́ tí pé ìsìláàmù yí àwọn mùsùlùmí ó àti mọ̀ pẹ̀lú láàrin ara wa nínú ọ̀rọ̀ yìí nínú ó jẹ́ nínú ọ̀rẹ́ bukari ó jẹ́ nínú ọ̀rẹ́ níbi bẹ́ẹ̀ ló jẹ́ nínú lórí inú mọ́jà ọ̀kan náà àwọn ọmọ ọba ni òwe pàtó yamán tàbí ẹlọ́rọ̀ àdì ọ̀rọ̀ òwe pàtó yamán ni ọ̀rọ̀ tó kó ń lápá ní gbogbo abẹ́jẹ́ bí mùsùlùmí ni láti gbàgbà lásìkò lásìkò ilé pẹ̀lú nípa ní àwọn èèyàn ń bèèrè lọ́wọ́ alẹ́bí sọ́lá àlùfẹ́lẹ̀ nípa àwọn nǹkan dáadáa lọ́dún àlù àìṣẹ́rù alẹ́bí bèèrè lọ́wọ́ alẹ́bí nípa àwọn nǹkan burú tó lè ṣẹlẹ̀ mọ̀kọ́lọ́ lẹ́nu ayélujára kàní ẹ̀rù tó ń tí mo kékeré ní pé mo ń bẹ̀rù tí ló bá kó nínú àwọn obìnrin ó ní wọn lọ fún ìṣẹ́lọ́ fún ìṣẹ́lọ́ ìgbà tó náà fi jẹ́ níjà ti mọ̀ ṣẹ́rù ẹ̀yà ìsinmi àfíjì bàbá bẹ nínú àtìkójà ilé àgbà ìrọ̀ká olúlú àti àtìkú aburú pàdé aláàbẹ̀ àtọ́sẹ́ ọlọ́pàá ti fẹ́lá gbé dáadáa wá bá wa sára islam fàáyí bá ní àtọ́sẹ́ ìlú ìṣá tẹ́lẹ̀ ìdára ìyá padà ìyá burú oye ọlọ́run kọ́lá náà lóye ní rẹ̀ aburú ti padà bọ̀ nígbà tó lè tó fi orí ọ̀rọ̀ fàáyí bá ní àtọ́sẹ́ ìṣá kí mo ṣe ọlọ́run ní náà kò sí dáadáa dáadáa ti padà bọ̀ àmọ́ dáadáa ní òun lásìkò yẹ ló mọ ní àwọn ẹrú nú ìjọba ní ọkọ̀ tí a wọ́n sí ọ̀la ilé ń ṣe ọlọ́run wọ́n mọ́ dàkàlù kí ló máa fọ àwọn ẹrú dáadáa ó ní pé àbí ní dáadáa máa lọ حضرت محمد صلى الله عليه وسلم ممكن تكون في خزيفة أو اليمامة تقول لي قوم يهدون بغير عدل ìtí ó bá ní dàda ní òbí ní pé dáadáa òun náà ní pé ẹ máa rí àwọn èèyàn nínú àwọn ìlú àmì ìyàwó náà nílé ìhàbù yìí wọ́n máa bẹ́ fún àwọn ẹ̀kọ́ náà pẹ̀lú ọ̀nà bí kò yapa tí ọ̀nà nígbà náà ní ilẹ̀ fún wa tàbí nínú mọ́tò ń bèrè ẹ̀rọ ní mú tọ́lú pàdé lọ́nà ẹ̀rọ ní dada nú ẹ̀ ẹ̀rọ ní àyà nínú ẹ̀ ẹ̀ pípa tó fi lọ́wọ́ ní mọ́ láàrín ọ̀rọ̀ lórí ọlọ́ fàájì bá rọ̀ á ti sẹ́yìn ní ṣáà kí lẹ́yìn dáadáa tó náà alóbi bẹ́ẹ̀ ni yóò tún wá báwo ni ó ṣe wá òun ọlọ́run bá yí pé buhari aláàríwá ìjàhánà ẹ̀rọ ní àwọn olùkùnrin tó máa fi àwọn ìlọ sí ẹrù ọ̀nà lábáyé buhari aláàríwá ìjàhánà mọ́nà yára òun ilé ìyá ọ̀dà fún ìfìyà ẹni ẹni bá jẹ́ pé wọn ló padà bá rẹ̀ nínú ìyá ọlọ́run àbúdáná òṣìṣẹ́ ọ̀fíìsì ìpínlẹ̀ yàrá ọ̀fíìsọ̀lá fífò bánà onírú àwọn èèyàn báyìí fún wa òṣèlú ọ̀pọ̀lọpọ̀ àìsànà wé òun ní ìdájìdá àwọn ẹmọ iná àwọn yìí nínú àwọn aṣinilọ́nà yìí akọ́ùnjúwáyé òṣèlú ọ̀pọ̀lọpọ̀ ní ìdájìdá ara wa náà ni wọ́n jẹ́ orí ẹ̀sẹ̀lẹ̀ múlẹ̀ ní àtìnáàtìná nígbà ń sọ àwọn ọmọ sọ èdè lọ́dọ̀ ìmọ̀nà kò jáde kùrọ̀ ìmọ̀nà kàkóyí ìlànà kébò máa ṣe lásìkò sí ni ẹ̀rí nínú àwọn abinimọ̀nà nílẹ̀ nígbà yìí tí wọ́n mọ̀ lọ́jọ́ ìlẹ̀ mú pé ẹni tó bá fẹ́ wáyé ló kẹ́yìn lọ́wọ́ tó bá wáyé tó ní ọ̀pọ̀ orí sọ́rọ̀ wọn tó bá fẹ́ dé èèyàn ọkọ̀ dé èèyàn tẹ́ àwọn tó gbogbo ẹ̀ ní ìlà àtìlá oúnjẹ ọlọ́run ló dúró àwọn èèyàn bá ń fún wa kò dẹ́gbà tó ní àmáàlì kò dákẹ́ lórí àlábì kódà tí wọ́n kò bá ìlà bá mi láyé kí ni màá lọ sí wà fún mi kí ni màá gbà fún mi tí wọ́n ti bá ìjọba bá mi láyé òṣèlú lọ́dọ̀ máa lọ sọ́dọ̀ orí dáìsàn jàmá àtẹnumùsùlùmí ìwà ìmáàmà hù rọ̀gbà máa àkójọ àwọn mùsùlùmí lórí àlùkìtà lórí tíra ọlọ́gbọ̀ súnnà lọ́wọ́ àfáàṣe lórí ẹ̀ àti àwọn súnjẹ́ àti wájú fún wa ìsẹ́pàá tó ìlú ń ṣe ọlọ́run nínú eléyìí ò bá dáàbà sí wá rí àkójọ ohun tí bá bá rí àwọn ẹni tí wọ́n kọ́ àwọn Muhammad bá rẹ̀ ó tọ́nà tó kó tó ń bà ó ní fàtẹ́lẹ̀ tí ń tẹ̀síra kù láà ولو أنت عدت بعض الشجرة حتى يدركك الموت وأنت على ذلك. ثم تريد أن تقول ماذا؟ قد قد قد wọ́n ti tọ́ ní ìran àti ìran ẹgbẹ́ ìwà ilé ìbáraẹ̀mọ̀ ilé ọdún ìwà ilé ọdún ìwà tó nínú ìsìláàmù lọ kọ́nà àwọn ìdílé láti kò gbà náà ẹgbẹ́ àdùnlá àti kó ìdílà rẹ̀ àti káàrẹ̀ bá ti ní kápára balẹ̀ nítorí pé tí ní ìfìnà bá dé abúrúkú mọ̀ ń gbé láàrin abúrúkú pọ̀ ní ọ̀pọ̀ nínú àwọn tí ó tàkí èsì ìdílà yìí àwọn onímọ̀ wà ní àwọn tí wọ́n jẹ́ aṣíwájú lè fún wa ní. onímẹ́ta bá wo ìtàn wọn láti ìpìlẹ̀ alhamdulilá fún àwọn ọ̀dájọ́ àwọn ọ̀dájọ́ ọ̀rọ̀ ìyá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ọwọ́ abíbi dáadáa òun náà ni wọ́n ti kọ wa. nínú àwùjọ sáńbẹ nínú ẹgbẹ́ àdúgbò sáńbẹ nílẹ̀ yà á káàkiri àìmọ́lé àwọn àfáà ni wọ́n ti wá láti ìta ó ti pé wọ́n ti tẹ̀lá tàbátàtà àwọn lórí nílé wọ́n àti apájú tó ń sọ́tún wa orí ní àtìdá òṣùlá yàrá ti dá òṣùlá wáàdì tí wọ́n lọ yọ kọ́dà ní wọ́n tún náà ti nàbí wáàdì tún náà nàbí wáàdì dà ẹ̀yọ kọ́dà ní òkú méjì àmọ́ táwọn bá tún tẹ̀lé abẹ́rẹ́ ó kéré náà wò wọ́n lè tó láti yẹ àti lọ́pàá abalẹ̀ káwọn àdúrà àwọn onímọ̀ wa lọ́wọ́ àwọn àbáwọ̀ sí ìbàdí láti dáadáa jẹta láti wáyé wọn wá rẹ̀ látàrí àríyá látàrí àwọn àbáwọ̀ rẹ̀ jẹta wá sí wọn wá rẹ̀ ìlú wọn sọ náà ni wọ́n ní àwọn àbáwọ̀ rẹ̀ sọ jẹ bàtí láti jẹ́ ìlú wọn sọ láti sáwí wọn àrí àwọn àbáwọ̀ rẹ̀ ní aláìdá nígbà yìí ọ̀gọ̀rọ̀ nínú àwọn àbá ìdáàbìbò káàdì nínú nàìjíríà nígbà yìí wọ́n ní wọn lẹ́nu tó kú ìlànà fún àríwá Muhammad sallallahu alaihi wa sallam ìbáàdàlá tí kì í mẹ́fà wà àdéhùn kan pàtàkì lọ́wọ́ wọn. yóò padà sí ẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ wa ẹgbẹ́ ti bíbí ìgbè èèyàn ó kó màdé bá wa torí pé àríwá Muhammad sallallahu alaihi wa sallam ó ti sọ fún wa. àmọ́ yìí wà bíi fún mọ́àkùn jábàlì òun bọ̀rọ̀ ní wà bíi fún bẹ́ẹ̀ òkè ọ̀kùnrin nínú àṣìṣe àwọn onímọ̀ فإن الشيطان قد يقول كلمة الضلال على لسان حكيم فمن الشيطان أما بين معلومين القرآن فهم يلاه ثم يقول هذا من أعمالها àwọn fún àwọn ẹ̀sọ́ báyìí pòtẹ́tọ̀ ní dọ́kọ̀ ní kàgbà ìrìnlẹ̀ sílẹ̀ inú àwọn ọdúnmá ìbámu náà ọdún náà ọ̀rọ̀ mọ́tí ní bí ìgbẹ̀yàn tó jẹ́rù bẹ̀yìn tó ń sọ ẹ̀kọ́ yìí ọ̀rọ̀ pàtàkì ọlọ́rọ̀ tí mú tó ń sọ yẹ àtẹ́lú àwọn àtàkì àwọn ìṣẹ̀bá ọmọ àti láti wá ìlú òdodo aláàbùsọ̀ àwọn ìdẹ́kù ẹ̀lùmí ọba wà ní bọ́tẹ́ bí a dáwà dáwà súnà olóòmọ̀ orí ṣẹ́jú lórí dàbà yóò mọ̀ orí títà àlùmáyé gbà ní ìpínlẹ̀ ìjọba ká dé ó àwọn èèyàn àwọn àpá àwọn inú àwọn tọ́jú òkú sílẹ̀ rẹ̀ ìbáàdìyà ẹ̀yíká ṣe sùúrù káwọn tẹ̀lé pẹ̀lú káwọn tẹ̀lé àwọn àpá wọn adàgbàdúrà àwọn ìlú àwọn ọlọ́wọ́ ọmọ àdìgbòlá kò fẹ́ tọ́wọ́ ní ẹ̀rọ bí òdodo ó fi òdodo adẹ́ bí òdodo ó ní alẹ́ rí ìgbẹ́gbẹ́ bí òdodo ó fi rọ́ àwọn adẹ́ bí rọ́ ó ní alẹ́ ìgbẹ́gbẹ́ bí rọ́ aláìsíkò lọ́rọ̀ láàrín ọ̀rọ̀ láàrín ọ̀rọ̀ láàrín ọ̀rọ̀ láàrín ọ̀rọ̀ láàrín